alhamdulillahi dhil fadli wal in'am fadala sara ramadana ala ghairihi min shuhuril am khasa'u bimasidin min alfadli wal karam وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún ọlọ́run ọba Allah ọba ọlọ́lá ọba oníkẹ́ ọba tó gbé ọlá tó pọ̀ fún oṣù Ramadan láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ tó ń jẹ́ oṣù tó wà láàrin ọdún ọlọ́run sa oṣù náà lẹ́sà pẹ̀lú oore tó pọ̀ àti ọlá ńlá kí ọlọ́run bá ṣe kẹ́ẹ̀tì kẹfà nàbì Muhammad gẹ́gẹ́ bí wáàsí wa tòní fàbọ́ ìlú sáré Ramadan ló fẹ́ dálé lórí àwọn ọlá tó wà fún oṣù Ramadan tó ń bọ̀ lọ́nà yìí kọ́lọ́n di ọba aláìbọ̀ aláì àkọ́kọ́ alukani kẹrìmù ló kọ́kọ́ sọ fún wa nínú Bakara aya one eighty three ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo dandan ni àwẹ̀ gbígbà jẹ́ fún yín nínú oṣù Ramadan orí wa nìkan alákọ̀ọ́kọ́ ló ti bẹ̀rẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ fáwọn kan náà tó ṣáájú wa ọlọ́run ní kálíbà àdolùgbàgbọ́ òdodo ni o gẹ́gẹ́ bó ti wà nínú Suratul Maida àyà twenty seven wípé innama yataqabbalu Allahu minal muttaqin gbogbo ìjọsìn tí àwọn ẹrú ọlọ́run bá sìn pẹ̀lú ìgbàgbọ́ ìyẹn náà lọ́lọ́run máa gbà lọ́wọ́ wọn torí ẹ̀ oṣù Ramadan ó jẹ́ oṣù àlùbáríkà oṣù ìkẹ́ oṣù àforíjì oṣù tọ́lọ́ máa ń yọ kúrò nínú iná tí màá sọ yẹn dọ́mọ àlùjànnà kọlọ́run jẹ́ bọ́ aláì bọ́ aláì ká sì rí àsìkò yẹn lò dáadáa láti fi tẹ̀lé ọlọ́run tún sọ nínú suratul Bakara one eighty five ó ní inú ẹ̀ ló sọ kalẹ̀ sísọ kalẹ̀ sọ kalẹ̀ yẹn tó ṣẹlẹ̀ lóṣù yẹn tí ò ṣẹlẹ̀ láwọn oṣù míì gbogbo oṣù yẹn lóore fún mùsùlùmí òdodo àti àwọn ọjọ́ rẹ̀ àtàwọn òru rẹ̀ gbogbo wákàtí ibẹ̀ gbogbo àsìkò rẹ̀ oore ló jẹ́ fún wa ìyẹn ní náà la fi kà pé ó yẹ ká ṣàlàyé lórí ọlá tó wà fóṣù náà ká lè bá a mọ ọlá yẹn báwo la ṣe pàdé ẹ̀ báwo la ṣe lọ àsìkò wa nínú ẹ̀ so ọlá àkọ́kọ́ ni pé ọlọ́run sọ Kùránì nínú ẹ̀ bó sì wà nínú suratul Qadiri ayé ẹlẹ́ẹ̀kejì àti suratul Dukhan ayé alákọ̀ọ́kọ́ yẹn la fi mọ ọlá yẹn. ẹ lẹ́yìn náà bí àfàwà Saadi ibnu Saadi ti sọ ó ní wa huwa shahru Ramadan ashahru al-azim alladhi qad asra lakum fihi minallahi al-fadl al-azim wa huwa al al limasalihikumul diniyati wa duniyawiya ibùnú sáádé rahimahullah ó ní oṣù ramadana yẹn oṣù ńláńlá ni o ṣẹlẹ̀ sí wa ń a ọlá tó pọ̀ náà ni pé inú rẹ̀ lọ́lọ́run sọ kúránì kalẹ̀ fún gbogbo ayé àti gbogbo wa àti tí oṣù yẹn fi lọ́lá ju àwọn oṣù yòókù lọ ní ni Laylatul Qadri wà nínú ẹ̀ tọ́lọ̀ ti sọ pé Laylatul Qadri khairu min alif shahri òru kan yẹn lásán ìjọsìn tí yẹn bá rí sí fọ́lọ́ ń bẹ̀ ó ju ẹgbẹ̀rún oṣù lọ. ẹlẹ́ẹ̀kẹta ni pé wàá wà sáárùn túfta òfin àbò àbólíjìnnà ni wàtúgìlà kò fi àbò àbò náà rí ó jẹ́ oṣù kan tó pé látijọ́ tó bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí tí ó fi dópin ọlọ́run ó ṣílẹ̀kùn àwọn ẹnu ọ̀nà tó wà lùjẹ́ náà sílẹ̀ àádẹ́ni kan pa gbogbo ẹnu ọ̀nà tó wọnú ná kí wọ́n pa á dé gẹ́gẹ́ bí àdìsá nàbì Muhammad wípé ìdàkánná awwal laylati min Ramadan sùfídàtì ṣàyàtìnú wàmáràdàtúlì jìn wàfútìyàtì abu abúlìjànàtì fàlàmígùlákù mi ní abáàbùn wàgúlìkàtì abu Abunari fàlàmífùtàwù mi abáàbùn àkàràjà ó Tirmizi pé bí Ramadan bá ti dé látòrò àkọ́kọ́ wọ́n á gbé èṣù dè wọ́n á sún sẹ́kẹ́sẹ́kẹ́ wọ́n á sí gbogbo ẹnu ọ̀nà àlùjáná lẹ̀ wọ́n á ní padé rárá tó sùn yóò fi tán wọ́n á dẹ̀ ti gbogbo ẹnu ọ̀nà tó wọnú náà pa wọ́n á ní sílẹ̀ tó sùn yóò fi tán ìyẹn jẹ́ ọlá kejì tó wà fún ọlá ẹlẹ́ẹ̀kẹta fóṣù yìí tó fi ju àwọn oṣù tó kù lọ ẹlẹ́ẹ̀kẹrin wọ̀wọ̀sárù lẹ́dí yunadi fi munadi awololẹ́ ìlàtì ó tún jẹ́ òru kan tó yẹ ó tún jẹ́ oṣù kan tó yẹ pé àwọn màláìka máa pèpè tó bá ti dé gẹ́gẹ́ bí anabi muhammad sọ fún wa wípé bóṣùn yẹn bá ti dé ní fún ìparí hadith tí mo kọ́ kalẹ̀ kan tẹ̀síwájú ẹ̀ ni pé wàyúnádì alimọ̀nádì yàbáàgì alkhair abshir yàbáàgì asar abshir pé lẹ́yìn tán bá ti de gbogbo àwọn ẹ̀sùn ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tán ti ṣílẹ̀kùn lẹ̀ tán tó wà lùjọ́ náà tí wọ́n sì ti pa gbolẹ̀kùn tó wọnú náà olùpèpè mọ̀lẹ́kà ọlọ́run máa pèpè wọ́n tó bá fẹ́ sí rere bẹ̀rẹ̀ sí í sí báyìí ó ti yá báyìí múra sí báyìí wọ́n tó bá wá jẹ́ pé burúkú ló wà lọ́kàn ẹ pátì kúrò ń bẹ̀ bí wọ́n ti máa sọnù títí àwẹ̀ náà fi tán torí ìdí èyí èyí tún jẹ́ ọlá kan ẹlẹ́ẹ̀karùn-ún nínú ọlá abẹ́lẹ́ẹ̀kẹfà òun náà ni wípé ìtàsà Allahu bí faridati siyam ọlọ́run fẹ́ ká gbàwẹ̀ nínú ẹ̀ tí ànábì sọ wípé man soma ramadana imana wa tisaban gufira lahu ma taqaddama min dhanbi ẹni tọ́lọ̀ ń bá ní ramadana adébáláyé tó bá gbàwẹ̀ nínú ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ káwẹ̀ yẹn tó dé lọ lọ́hùn fi bá a forí ẹ̀ jìn pátápátá torí ẹ̀ bó sì bá ti wá dé àǹfààní tá a fẹ́ ká lò fún nìyí ó pọ̀ dáadáa kí a jìnà sẹ́ṣẹ̀ gbogbo tọ́lọ̀ ń fẹ́ nínú gbólóhùn nínú ọ̀rọ̀ nínú iṣẹ́ nínú ìṣe bí irọ́ pípa kèéta jàǹbá òfófó ọ̀rọ̀ ẹ̀yìn kí mùsùlùmí jìnnà sí i erékeré káta lúdò káta káàdì ká máa wo fíìmù blue fíìmù yellow fíìmù gbogbo eléyìí ò tọ́ fún mùsùlùmí tásìkò yẹn bá dé ká jìnnà sórin kórin láti máa gbọ́ kí a sì jìnnà sí erékeré eléyìí jẹ́ àǹfààní ká jẹ́ kúránì wa kíkà ó pọ̀ gan-an gbogbo ọ̀nà tá a bá fi súnmọ́ lọ́n dáadáa nípa kíkà àwọn tírà Ọlọ́run ká gbìyànjú láti mú sí i eléyìí náà ní sókè gẹ́gẹ́ bí àsìkò sì gbà wá mọ́ kọ́lọ̀ ń jẹ́ kí oṣù náà bá aláì bá wa láàyè bí oṣù bá ti dé Ramadan àfáwà jábìrì mabdulayi sọ wípé tí oṣù yẹn bá ti dé bá wa ìdásúmtà fàlìyásùm sàmù aká wà bá sàràká fàlìyásùm sàmù uká wà bá sàrúká lisanu anilkan bí oṣù yẹn bá ti dé kárí wípé ojú wa kó bá wa gbà àwẹ̀ etí wa kó bá wa gbà ahọ́n wa kó bá wa gbà kójú mọ́ òwò kú wò kétí mọ́ gbọ́gbọ́ kú gbọ́ káwọn mọ́ sọ̀sọ́kúsọ kó mọ́ pààrọ̀ kó sì mọ́ jẹ̀jẹ̀kújẹ eléyìí náà ní àmọ̀ràn gẹ́gẹ́ bí àsìkò tí gbọ́ àmọ́ kọ́lọ́ọ̀dì bá aláìbọ̀ aláàyè asalaamualeykum wa rahmatulahi wa barakatu.